ní èdè Yorùbá. káàbọ̀ sórí ètò wa ètò yín photography ní èdè Yorùbá orúkọ mi ni Gbẹ́ngà ọmọ Muritala ní ọ̀sẹ̀ yìí a ó máa kọ́ wa ní oríṣiríṣi lens tí a ní tẹ bá rántí ẹ̀kọ́ kan tá a kọ́ wa ní ìṣáájú tá a ṣàlàyé fún yín pé a máa mẹ́nu bà lens lens yìí ni ó dàbí ojú kámẹ́rà yín òun lè máa fi sí ojú kámẹ́rà ẹ̀ tẹ́ máa lè fi rí nǹkan tẹ́ ń yà wọ́n tó bá ti lè mú yín tẹ́ bá fi lè yọ lẹ́ǹsì yẹn kúrò kámẹ́rà yín ti fọ́jú nìyẹn kò ní rí nǹkan geere mọ́ kí tó tẹ̀síwájú a ṣàlàyé fún yín pé photography ní èdè yorùbá yìí kò ń ṣe pé a fi máa ń sọ èdè gẹ̀ẹ́sì fún yín ní èdè yorùbá rárá nǹkan tá à ń ṣe ni pé kí ẹ bá mọ nǹkan tí photography jẹ́ kí ó bá yé yín dáadáa pẹ̀lú èdè yín òun la fi ń kọ yín ní Yorùbá a jẹ́ sọ pé ó ní àwọn ọ̀rọ̀ kan tí a ò ní yí padà bọ́n ṣe ń pè ní èdè Gẹ̀ẹ́sì náà la ṣe máa pè é nítorí ẹ̀mú bẹ́ẹ̀ kẹ́ mọ̀ wa ní òní yìí ọ̀rọ̀ yẹ yí padà lens lens ló ń range range ló ń mm mílímítà mílímítà la máa pè á ní sọ fún yín pé ẹsẹ̀ ẹsẹ̀ bàtà mẹ́fà àbí ẹsẹ̀ mm, rárá. geography ní èdè yorùbá. káàbọ̀ padà sórí ètò wa gẹ́gẹ́ bí mi ṣàlàyé fún yín pé a máa sọ fún yín oríṣiríṣi lens tó wà ó pín sí oríṣi méjì ìkan à ń pè ní prime lens ìkejì à ń pè ní zoom lens prime lens yìí òun ni èyí tá à ń pè ní lẹ́ẹ̀sì tó jẹ́ pé vocal range kan ló máa ń ní bí mìlímítà wọn bá ṣe kéré tí mm wọn bá ṣe kéré sí òun ni iye nǹkan tí lẹ́ẹ̀sì yín lè rí bóyá ẹ wà ń tà nísìn ẹ wá fẹ́ ya nǹkan ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú kámẹ́rà yín bí mm yín range yín bó ṣe ń wá sókè sí nǹkan tẹ́ máa máa rí á máa kéré sí i á máa kéré sí i bẹ́ẹ̀ yẹn. ní èdè yorùbá. prime lens àwọn ni lens tó yẹ pé vocal range kan ló máa ń ní tẹ bá rí bẹ́ẹ̀ yẹn ẹ máa rí thirty five mm ẹ máa rí fifty mm ẹ máa rí eighty five mm àwọn yẹn nọ́mbà kan ló máa wà lórí ẹ̀ tí ẹ bá lo prime lens bóyá ẹ fẹ́ ya close up láti orí dé ìgbàyà ẹni yẹn ẹ máa sún ara yín mú ẹni yẹn ni tẹ bá ń lo prime lens tẹ bá fẹ́ ya oríṣiríṣi shot ẹ máa sún mú ẹni yẹn láti ya àwọn close up ni ẹ dẹ̀ tún máa jìnnà sẹ́ni yẹn láti ya medium àbí full shot ẹ lè zoom nọ́mbà kan ló wà ń bẹ̀ ṣùgbọ́n ìkejì tá à ń pè ní zoom lens àwọn yẹn ló ń ní ju nọ́mbà kan lọ ẹ máa máa rí eighteen to fifty five mm ṣẹ́tìrí bẹ́ẹ̀ yẹn láàrin eighteen to fifty five yẹn ẹ máa rí eighteen ẹ máa rí twenty ẹ máa rí thirty ẹ máa rí forty ẹ tún máa rí fifty títí dé fifty five ìyẹn ló ń pè ní zoom so ẹ lè wá sí nǹkan lọ pé mm tẹ fẹ́ fi ya ẹni yìí orí eighteen mm ni ẹ tún fẹ́ ya picture mi kẹgbẹ́ sí twenty mm nǹkan tẹ máa rí a máa wọnú sí ni a máa bóyá ẹ bẹ̀rẹ̀ sí máa yà ó tó báyìí tẹ bá ṣe ń gbé nọ́mbà yẹn tẹ bá ṣe ń gbé sókè sí tí mò ń pè ní vocal range yẹn tẹ bá ṣe ń increase ẹ̀ ká ní eighteen mm lẹ yà báyìí tó fẹ̀ báyìí tẹ bá ya twenty mm á kéré báyìí sí nǹkan tẹ máa rí ẹ ní rí gbogbo nǹkan tó wà lẹ́yìn ibẹ̀ yẹn mọ́ tẹ bá tún ya twenty five mm á tún máa narrow sí nǹkan táwọn òyìnbó ń pè nìyẹn ó máa máa narrow á máa kéré sí i á máa kéré sí nǹkan tí àwọn range yẹn fi máa ń yàtọ̀ nìyẹn. photography ní èdè Yorùbá. ká tó parí ètò yìí a máa ṣàlàyé ẹ̀ fún yín a máa lọ síta a máa fi oríṣiríṣi lens a máa fi ya àwòrán pẹ̀lú oríṣiríṣi range tí ó wà. àwọn lẹ́ǹsì tó yẹ pé ẹ máa rí òun ni mo fẹ́ ṣàlàyé fún yín sìn a dẹ̀ máa jáde lọ a máa ṣàlàyé wọn fún yín èyí tá à ń pè ní prime lens èyí tá à ń pè ní zoom lens gbogbo ẹ̀ la máa ṣàlàyé fún yín kó ba lè yé yín dáadáa ẹ má lọ síbikíbi mú padà bọ̀. photography ní èdè Yorùbá. ten mm ni mo wà báyìí kọ́fì ní èdè Yorùbá. mo lérò pé gbogbo àlàyé tí mo ṣe fún yín níta yẹ ó yé yín oríṣiríṣi lẹ́ǹsì tí ẹ pé ẹ máa bá pàdé gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa ya àwòrán àti iṣẹ́ tó ń ṣe. ẹ bá ní ìbéèrè kan àbó mìíràn lórí ẹ̀kọ́ tí mo kọ́ yín lénìí bóyá kò yé yín dáadáa ni àbẹ́ fẹ́ kí n ṣàlàyé sí fún yín ẹ fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí mi lórí nọ́mbà tó wà ní ojú àwòrán yín tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ àtúpàdé orúkọ mi ò yí padà Gbénga ọmọ Múrítàlá ó dàbọ̀. photography ní èdè Yorùbá.